mi ò rò wípé Imam Toliatu lè rí ṣe o mi ò rò wípé Imam Toliatu lè rí condition yẹn mi ò rò pé wọ́n lè rí ṣe o torí pé àwọn condition yẹn ní agbára ó ní agbára gidi èyí tó le jù ń bẹ̀ tó le jù ń bẹ̀ tí mo mọ̀ òun ni pé wọ́n ní kí Imam Toliatu lọ ṣe kíni kó lọ gba clearance wá láti ilé ayé lára mi ò dẹ̀ rò pé yẹn lè possible láyé mi ò rò pé ilé ayé lára lè fún mọ́mù ní clearance o i'm not sure but àwọn mùsùlùmí tá a bá fẹ́ jẹ́ kí peace kó reign nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká stop láti máa bú sọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ o gbogbo ẹdẹ bú sọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ nítorí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù ẹ help situation yìí o ẹ dákun ni o ẹ dákun seriously gbogbo ẹ mùsùlùmí tẹ̀ ń pariwo sọ pé ẹ ń jà fún mọ́mù tẹ wọ́n bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ tẹ ń bú ọba tẹ ń bú wọn odidi sọ́mù Ògbómọ̀ṣọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kéèyàn máa fún irú sọ̀hún kó máa fún wọn ní seven days lórúkọ pé ó ń jà fún mọ́mù ah afọlọ́wọ́n bá bẹ gbogbo wa ọba mùsùlùmí tó bá jẹ́ pé lóòótọ́ àìsílámù wà dínú sàlámù tá à ń sọ tó bá jẹ́ sí pé lódodo ni ọba mùsùlùmí ẹ jọ tó yọ lọ́n ẹ má jẹ́ ká bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mọ́ ẹ má jẹ́ ká bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mọ́ ẹ má sọ pé torí pé ẹ jà fún mọ́mú ẹ bá bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ jà fún mọ́mú o wàláì ẹ ń dákun ní o ẹ ń dákun ní o ẹ jẹ́ gbọ́ nǹkan tí bàbá wa sọ nǹkan sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ gbọ́ ẹ jẹ́ gbọ́. December ló ṣe máa pé one year tí mo tí mo jẹ ọba so mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tá a ṣe ní láti kọ́ àti láti mọ̀ nítorí tí n bá mọ̀ orí ilé ò tẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ but ká ní ká ní mo mọ̀ nígbà tí gbogbo ilé ìbẹ̀rẹ̀ wá di pé àwọn èèyàn wá láti ẹ̀pẹ́ wọ́n wá láti ìbàdàn èkó láti parí ọ̀rọ̀ wa níbí a sọ pé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but àgbọ́n tán à ń gbọ́n lọ díẹ̀díẹ̀ ní àdẹ̀ṣẹ̀ débì ni so next time a máa yára wa ní brain àníjẹ́ kó àníjẹ́ kó di ọ̀rọ̀ tí àníjẹ́ kó débì lágbára ọlọ́run mọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ àti wípé gbogbo ọ̀rọ̀ social media èmi ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn lè di báyìí but èmi ò mọ̀ meetings tẹ́ ṣe o mi ò dẹ̀ mọ̀ nǹkan tí ẹ jábọ̀ níbẹ̀ but gbogbo yìí pé solution lẹ wá òun lẹ wá wá mi ò mọ̀ bóyá ẹ ti mọ nǹkan tẹ́ máa sọ fún àwọn bàbá lágége pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí nítorí akéwùgbà gold ti wá tẹ́lẹ̀ and eh, èmi ò mọ̀ bóyá wọn ò ní fi pé. tó bá ní kí wọ́n fún èèyàn ní award of peace bàbá akéwùgbà gold àwọn gangan ni ambassador of peace wàláì bàbá wa Mawlana Sheikh Mahmoud Taofik Akeugbagold ah bàbá yẹn try láyé lórí peace kí peace lè reign in any corner síbẹ̀síbẹ̀ náà a rí àwọn kan tó ń bú bàbá yẹn tó ń bú eh wa Akeugbagold pé alábòsí ni eh, eh, wọ́n ṣojú méjì ni eh, wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan síbẹ̀síbẹ̀ àrí àwọn tó bú wọn síbẹ̀síbẹ̀ náà bàbá Akeugbagold stop tàbá wá ambassador of peace wọlé bàbá Akeugbagold ni gbogbo aṣáàlágbọ́n nǹkan tí ọba Ghandi sọ báyìí nísìn ẹjọ́ torí tọ́ lọ́hùn wá mùsùlùmí kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa bẹ bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ máa bẹ̀ wọ́n torí ọlọ́run ẹ̀bẹ̀ ni ká máa bẹ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tábà sọ wípé ìmáàmù ò ṣẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ irọ́ la pa ìmáàmù rílì ṣẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ níbi sísọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ bàbá mùsùlùmí tábà sọ wípé à ń jà fún ìmáàmù táwọn ń bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ á ṣe dáadáa o aburú là ń ṣe o <laughs> ẹ jẹ́ máa gbọ́rọ̀ bàbá wa Ṣọ̀ún lọ ó wà bias aṣojú eh, mufti barakoli wọ́n á wò pé gbogbo wọn yẹn ṣáìdì kan náà ni wọ́n wà òun ò pé ẹ gbọ́ the other side nítorí ẹyẹ òun fi apá kan fò ẹyẹ òun fi apá kan fò so mo rò pé ẹ gbọ́ the other side side ti bam nítorí àwọn èèyàn mọ̀ àwọn tí mo ti sọ yìí wọ́n mọ̀ side tí wọ́n wà so mi ò rò pé ó yẹ kí ẹ gbọ́ side kan mi ò mọ́lé ṣiṣẹ́ lẹ́ẹ̀mí jẹ́ àmúṣe ń wọlé mi ò tí wọlé five minutes ṣé àpò mo ti sọ fún pé eleven ni màá wá lọ́la ìgbà tá a ké ó gba góòlù pè mí tó sọ pé kí n jọ pé gbogbo àwọn tó wá wọn máa láti padà wípé ìlẹ́wọ̀n tí mo fún yín yẹn gan ọ̀pọ̀lọpọ̀ máa ti padà sí venue wọn níwájú ọlọ́run àti èèyàn mi ò tí ì jókòó nínú ilé mo ṣe ń dè nì mo ṣe ń dé láti kò ní mi ò tí ì jókòó ó tọ́ mo sọ yẹn ní gbàtí um, tọ́sọ pé tí omi ò mọ nǹkan tí nǹkan tó ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n mo rò pé tẹ bá máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ láti gbọ́ the two sides and reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi gan tí ọ̀rọ̀ yìí kàn ti bá ń gbọ́ àwọn nǹkan míì lórí social media <laughs> mo máa ń wòye pé ọ̀rọ̀ yóò rí báyìí ṣùgbọ́n like you said ẹ̀tẹ̀lẹ̀ social media ni nítorí ọ̀rọ̀ tí eh, the way tí wọ́n fi ń twist nǹkan ó yà mí lẹ́nu ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ tẹ bá máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹ̀. mo ṣòwò kan ní lẹ́nìí ẹni ẹ ti sọ ó sọ ní Friday ìjọ tí wọ́n kó block lọ síbẹ̀ yẹn but ìjọba ìgbà nìyẹn ìgbà tó bá mọ lẹ́nu lẹ́nu ẹ̀ lè fẹ́nu ẹ̀ sọ tọ́jú mo kọ̀ rí nìyẹn tó ní mo fún àràbà pé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀pù sí ilẹ̀ mùsùlùmí wípé mo fẹ́ ja Ògbómọ̀ṣọ́ rí ọmọ wẹ́n tó ń sọ̀rọ̀ náà pé tọ́ọ̀gì lélẹ́yìí kí ni eléyìí rẹ̀ nítorí gbogbo nǹkan tó lọ òun ti ẹ̀mọ́gbọ́n wa kò mọ̀ dí ọ̀rọ̀ kò mọ̀ nǹkan tá a fẹ́ ṣe ó kàn ń sọ oríṣiríṣi. but mò ń wò pé tí orú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà ẹ láti gbọ́ the other side ọmọ àdó rí pé akéwì ah, tààrà kò rí fẹ́ sọ kí ni mufti fẹ́ sọ kí ni akéwì gbàgbóòtù fẹ́ sọ ìkan náà ni side kan náà ni wọn á ti mọ ibi tí wọ́n wà. so mo ń bí yín náà ni ṣé ẹ gbọ́ tẹ interview àwọn ọ̀dà tẹ bá àwọn ọ̀dà pipu sọ̀rọ̀. nígbà tí agbọ́pọ̀ ẹ dé àbẹ̀rẹ̀ a máa lọ síbẹ̀ tí a bá ti kú. Alright, so nítorí a lot has happened. A lot. iṣẹ́ rí <clears throat> èmi ò tẹ̀wọ̀n mo ní sùúrù. mi ò mọ̀ pé mo ní sùúrù bọ́n wọ́n ti kọ́ mi sùúrù. èyí mọ̀ pé bí mo dé yìí ipe <clears throat> èèyàn kan lè máa sọ pé èmi ọmọ aláìjọbẹ̀ ni tó ń jákòó sáyà èmi ò bìlí pé èèyàn kan lè sọ yẹn sí ibi tí mo dé láyé mi yìí ipe wọ́n fi bisikí wọ́n fi tọ́ mi lẹ́nu wò ipe àtọyìn ipe wọn ipe ìgòyìn wọn fọ mo gbọ́ kínní yẹn mo fẹ́ gbọ́ tó ẹ̀ mẹ́rin nítorí mo rò pé ṣé ẹni iye mi ló ń sọ àbí àbẹ lòmíì <laughs> àlùfáà mùsùlùmí lòun àlùfáà kìrìsìtẹ́nì thirty one years mo fi ṣe pásítọ̀ so tó bá yọ thirty one years lọ́jọ́ orí ẹ̀ pátá ló sì ń wọ káàkiri ìlú ah, nígbà tí mo nígbà tí mo ti ń wàásù ah, kí ọmọ ara sọ fún mi pé rí ọba Ògbómọ̀ṣọ́ tó ń ṣe ọba ìletò kan ah, mo dákẹ́ mo fi ṣoṣù mo fi para ni bó ṣe jẹ́ sọ kọ́kọ́ fún yín o nítorí ẹni tí ẹ̀yin ẹyẹ mi sílẹ̀ fi yà ń bì and aṣojú thank you also òun ni pé fún ọ̀rọ̀ yìí láti ní solution three things must happen the first one to the níbi tí à ń lọ gan lélẹ́yìn ṣé mọ̀ pé ọba Ghadi tí gbogbo ọba gbọ́ dáadáa kábíyèsí sọ wípé kí ọ̀rọ̀ yẹn tó lè ní solution wọ́n ní three things must happen kábíyèsí wá ka àwọn three things yẹn nínú àwọn nǹkan three things yẹn lèmi ti rí wípé ah àwọn condition yìí ìmáàmù ò lè mí tiẹ̀ ìmáàmù Tọ́lá tó lè mí tiẹ̀ nǹkan tó dẹ̀ fa problem yìí ni wípé àkọ́kọ́ ìsọ̀rọ̀ imam àtàwọn tí wọ́n láwọn jà fún imam níta tó mùsùlùmí tó ń bú sọ̀hún àwọn ni wọ́n fẹ́ gbọ̀rọ̀ yìí lójú wàláì wọ́n tẹ́bi mọ̀ ni pé gbọ́ mùsùlùmí tẹ́lẹ̀ kálàfíà jọba ló gbọmọ̀ṣọ́ káṣà máa bẹ sọ̀hún ká máa bẹ bàbá wa bá sọ̀hún kákọ̀ máa bẹ wọn. ó ẹ gbọ́ a ti jẹ̀bi a ti jẹ̀bi already anabini kúrò lè akọ ọ̀làwọ̀ kanu mu anabini ká sọ̀rọ̀ bó ti kó kúrò tó ẹ̀ dẹ̀ mọ̀ pé èmi dẹ̀ rí yìí olódodo lèmi máa wà àti jẹ̀bi àti jẹ̀bi náà kákọ̀ máa bẹ sọ̀hún bàbá ọba gbóṣù nìkan ló kú báyìí tàbí nǹkan afẹ́kàlà kọ́ ìní solution kúdẹ̀ kí wàhálà táwọn bàbá wa kí gba gold àwọn bàbá arábítà bàbá alágége tí wọ́n ṣe kí gbogbo wàhálà yẹn kó má já sásán àmọ̀sùn máa bẹ gbogbo àmọ̀sùn ní kẹ́ni kẹ́ni bọ̀dì kankan má jáde kó máa máa bú sọ̀hún o àbí kó máa lérí sí sọ̀hún ẹni bọ̀dì tó bá jáde tó lọ ń lérí sí sọ̀hún o kó bá mọ́mù sí ni o o jà fún mọ́mù o tún fọ̀rọ̀ yẹn lójú sí ni o ẹ jẹ́ ká wá gbọ́ three things tí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n kà wípé nǹkan tó lè ṣẹlẹ̀ tí solution máa fi wà ní orí ọ̀rọ̀ yẹn jẹ́ ká gbọ́ three things tí bàbá wa Ṣọ̀ún kà. tó dẹ̀ ṣe kókó òun ni pé ilé Ayílára wọn láti gba ipe imam ọ̀dọ̀ wọn ló ti wá nítorí yàtọ̀ sí yẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe ń pa nítorí òun ló gbé mi débi yìí ìwọ̀sí tí mo dẹ̀ ti gbà wọ́n ti pè mí ní ọ̀daràn ìmáàmù yín ó pè mí lọ́daràn lórí ọ̀rọ̀ yìí tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ èmi ò mọ iṣẹ́ wa pé mo máa ń sọ pé àlùfáà lèmi náà èmi ò ń lọ sí orí múmbàrí wa láti máa bú ọba thirty one years kí mo fẹ́ bú president bú anybody fún ọ̀rọ̀ bíbélì máa lọ sọ́ńbẹ̀. so number one fún solution o nítorí eh, ìbá Bógúndé ló sọ pé kọ́ wá s'Ògbómọ̀ṣọ́ kọ́ wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nọmba one ilé ayé lára àwọn ọlọ́gbẹ́mídé nínú wàhálà tí mo wà yìí àsọba wọn wá bá mi ni wípé ìmáàmù ń sọmọlé àwọn mi ò tí ì jókòó dáadáa tí wọ́n fi gbéra bá mi mo jẹ́ ṣe investigation tèmi last conversation tí mo ní pẹ̀lú ìmáàmù nínú yàrá yẹn ni òun àti ìyálòde wa wà ń bẹ̀ àti inú rẹ̀ gbogbo oníkàlẹ̀ wà ń bẹ̀ àti Isiaka àti siaka Isiaka rẹ̀ ló pè ní mọ́gàjì ẹ̀ àwọn mo fẹ́ dé ní ọjọ́ Monday ó pè mí ni wípé Monday máa ti pẹ́ jù mo ní Èkó ni mo wà mo ṣáà sọ pé imam ló ń pè mí nítorí ẹ̀ mo dé ní ọjọ́ sunday mo dẹ̀ ṣe ń wọ̀lú ni mo pè mo ní kó pàdé mi láàfin mo dẹ̀ sọ nǹkan kan fún níjọ́ yẹn tó yẹ pé bá ròyìn ìsìn ìpínlẹ̀ oríṣẹ́ ọ̀rọ̀ tó yẹ kí n sọ mo sọ fún mo ní kò sẹ́ni tó máa yọ ẹ̀ àsìmáàmù go and sow the seed of doubt sí máìndì eh, mo ń sọ ilé publicly nsìn ni o kò yẹ kí n sọ mo sọ fún un nítorí bishop síbẹ̀ ni wọ́n ní mò ń bá àwọn mùsùlùmí jà ṣé kí ni mo fẹ́ ṣe ta ló ti gbọ́ pé mo preach láti one year àti mo ti débì lọ sí mo ń lọ church tèmi ọkàn mi ni àti ọkàn mi àti ọlọ́run mi ni kí ló kàn mí. tẹ́rí tá a bá níbo náà lọ mọ́ra wàláì bàbá wa Ṣàngó Ògbómọ̀ṣọ́ wàláì tàláì. thirty one years mo. wọ́n gbà bàbá gbà nǹkan mọ́ra gan o wàláì bàbá gba wọ́n gba wọ́n gba ìwọ̀sí bàbá gba mọ́ra ká ní pé bàbá wa sọ wọn ò bá gba ìwọ̀sí mọ́ra ni kódà wàhálà ti ṣẹlẹ̀ o hmm. wàhálà gidi tí o ṣe wàhálà kékeré but bàbá wa sọ wọn gba ìwọ̀sí wọ́ra wọ́n gba ìwọ̀sí mọ́ra gán ẹ ṣàjọ torí tọ lọ́hùn ó gba wa mùsùlùmí àfọlọ́wọ́ bá bẹ ẹnìkankan wa ẹ má jẹ́ ká bú Ṣàngó Ògbómọ̀ṣọ́ mọ́ ẹ́ẹ́ ẹ̀yin tẹ́ sọ pé ẹ jà fún mọ́mú eh, ẹ jẹ́ kó rí yín ó pé o kẹ̀sì lọ́ọ́ ṣe làákàyè ẹ jẹ́ kó rí yín ó pé kẹ̀sì lọ́ọ́ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń sọ sọ̀kúsọ sísọ òun Ògbómọ̀ṣọ́ wa ẹ jẹ́ kó rí yín ó pé o kẹ̀sì lọ́ọ́ ṣe làákàyè ẹ̀jẹ̀ ẹ̀kùnrin yìí ó pé eh, kẹsì lọ ṣe la káyì. fi ṣàlùfà lọ́lọ́run tó sọ pé kí wọ́n kò ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ fún mi jí pé. ẹ̀yin tẹ sọ́sọ́kùsọ sísan owó gbọ́mọṣọ wá ẹ̀jẹ̀ ẹ̀kùnrin yìí pé yẹ má bínú nẹ́tíwọ̀kì ni o ẹ̀jẹ̀ ẹ̀kùnrin yìí pé kẹsì láṣẹ làákàyè ẹ jẹ́ kó rìn yóò pé o kẹsì láṣẹ làákàyè ẹ̀yin tẹ ẹ ń sọ sọkú sọ. títa fi bí mi rèé owó ló jẹ́ ń wà ìbá amẹ́ríkà ni mo wà I've been abroad for thirty years mo fi gbé ìlú òyìnbó náà. Hmm. so kí ni eléyìí tó ń sọ èmi ò já ìjà ìsìn o màmá tó dẹ̀bi bàbá mi mo ti sọ títí muslim ni ní ilé kápẹ́ walking distance ní síbi màmá tó bí bàbá mi bàbá mi mo ti jọba muslim ni kò sí nǹkan kan ilé ilé ilá oyè tí mo ti wá ẹ bá kó èèyàn mẹ́wàá sílẹ̀ mẹ́sàn ni wọ́n muslim ni wọ́n. kí ló wá kàn mí ṣé màá bá fámìlì mi jà ni so gbogbo ilé ìtẹ̀ ń gbọ́ kò sí irọ́ ní gbogbo ọ̀rọ̀ social media yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ni mo wá jẹ lórí christian muslim àti oníṣẹ̀ṣe mo jẹ́ ń sọ ìtẹ́ ta jókòó léyìí kò ń ṣe ìtẹ́ muslim ìtẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni tó àwọn tó tẹ̀ lóyè oníṣẹ̀ṣe ni wọ́n àwọn àwọn ò dẹ̀ bá wa jà wọ́n bá wa jà wọ́n bú wa wọ́n ṣe nǹkan kan tó bá ń ṣe kíní wọn máa ń jókòó síbẹ̀ tó bá ń ṣe ọdún wọn ṣọ̀ǹgó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ máa jókòó kí ni máa ṣe. àwọn sọ wípé èmi làwọn rò ìpé ìgbà tí mo jọba ìpé mi ò ní jẹ́ káwọn ṣe iṣẹ́ ṣe àwọn ni wọ́n sọ fún mi wípé àwọn ò mọ̀ pé máa jókòó pẹ̀lú àwọn wọ́n ń ṣòro kí ló kàn mí jẹ́bẹ́ ṣe nǹkan tó wù yìí I won't convert to traditionalist I won't convert to Muslim I'm a Christian. So, kí ló kàn mí ẹni kẹ́mìbọ́dì ṣe tiẹ̀ nǹkan tí mo fi ṣe sùúrù òun ni pé wọ́n fẹ́ gbé lọ sí ìjà ẹ̀sìn àní ìjà ẹ̀sìn ìbẹ̀rẹ̀ la máa ń mú àmọ́ ló ṣe máa parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìmáàmù yìí sọ ó dùn mí dé egungun bọ̀ dákẹ́ náà ni ìbá kò dùn mí ah, ah. àti fẹ́bárì ló ti ń sọ o november la mú o three weeks ago lóṣù sọ pé èmi ọmọ ọmọ aláìjọbẹ̀ rí o at my age at the level where I am in my life àbá ìgbà tí wọ́n bí ni mo jáde University of Ife nineteen eighty two ni mo jáde University of Ife nineteen eighty six eighty seven ni mo kúrò ní mo ṣe masters ní UI ó wá ń pè mí pé èmi ọmọ aláìjọbẹ̀ rí tó ń jà kó sáyà tí bá ní kò dùn mí irọ́ ni mo pa ọ́ but kí ni mo fẹ́ ṣe kò sí ìgbà tá a fẹ́ kí ìlú wa dàrú nǹkan tó fẹ́ nìyẹn èmi ò dẹni fún wọn ṣe i'm not going to allow it wọ́n gbé placard wípé pastor pastor fẹ́ yọ imam wọ́n ní kí ni ọ̀rọ̀ ṣé mo fẹ́ fi bishop síbẹ̀ ni àwọn òpònú tí wọ́n lọ́gbọ́n lórí ṣé Gabriel mo fẹ́ fi síbẹ̀ ni àbí kíni ìjọ tọkùnrin yẹn wa mo ní tó bá sold out nobody will remove you. that's the last time tèmi àti ẹjọ jókòó tájọ sọ̀rọ̀ Isaac yẹn wà pẹ̀lú ẹ Isaac yẹn ni mo pe padà máa mú jáde mo ní Isaac padà wá mo ní ẹ lọ help máàmù ẹ lọ help ẹ lórí kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ mo sọ fún Isaac mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó sọ yí pé àwọn fámìlì ẹ pé tóun bá pé tèmi bá fóun twenty million gbogbo wàhálà yẹn á tán ah, mo náà kùnrin yóò understand ọ̀rọ̀ owó kọ́ leléyìí go and prove yourself that's what you need nǹkan tí mo sọ fún nìyẹn o mo ní go and prove yourself the next thing tí mo find out ni kó gbé mi lọ sí ó gbé mi lọ court so first one ó láti prove pé ọmọlé ayélujára lòun káwọn yẹn dẹ̀gbà pé ọmọ ilé àwọn. ṣẹ́rí ṣẹ́rí ibi tí kábíyèsí lọ gọ́gọ́ yìí pé ìmáàmù must to prove yẹn ẹ má jà parọ́ tọ́ra wa ìmáàmù ò lè meet condition yẹn o ìmáàmù ò lè meet condition yẹn láyé àwọn ilé ilárédèrè ìmọ̀ lè gbà àfi ẹ jẹ́ ká gbogbo wa mùsùlùmí ẹ jẹ́ ká dẹnu bo ìmáàmù kí ìmáàmù tọrọ àforíjì gidi kò ń ṣàforíjì orí fídíà àforíjì gidi àforíjì kọ́ dẹ̀ juwọ́ fọba pátápátá gbogbo ọ̀tọ́ dẹ̀ ti sọ kí wọ́n kó jẹ́ yẹ táwọn fẹ́ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ ní àlàáfíà. second one ó sọ wípé ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ so a láti dúró kí ilé ẹjọ́. E tó wọ́n da nítorí yẹn náà ló gbé lọ sílé ẹjọ́ aláàjì dúró the third one. yeah, yeah, dúpọ̀ àwọn asúgbà nígbà tá a wí láwà nínú àfẹnú kábíyèsí wà ní. mo ti gbórúkọ wọn and the third thing ni pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ṣé ẹ rí ẹjọ́ ìwà sọ kankan fún yín o òótọ́ lẹ fẹ́ gbọ́ yìí o nítorí eminent people lẹ́yìn tẹ́ wá yìí o. ṣẹ́rí nọmba tírì yẹn kò rí nìkan wẹ́dà ọba ló ní mọ́ṣáláṣí ọ̀nà kò sí nǹkan tó kọ́ tó ní mi ò lọ mọ́ṣáláṣí lọ kírun. but tí n bá ṣe tí n bá jà fún wá nítorí mo jẹ́ kristẹni. bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ òkú ọ̀hún ó ṣòro mú lọ oko àárọ̀ tó bá fi síwájú wọ́n ní o fẹ́ kó máa bẹ́ẹ̀ gbọ́nrin tó bá fi sẹ́yìn wọ́n ní o ṣe fẹ́ kí ìkòkò pa ni so kò sí nǹkan téèyàn lè ṣe so tí má ní mi ò yà sí ìgbọ̀nba kọ́ ló ń fi ìmáàmù jẹ ṣé mò ń fi bíṣọ̀bù jẹ ni kò sí ìtumọ̀ fi jẹ kí àwọn kọ́ máa ẹni nǹkan tó bá wù wọ́n kọ́ máa ṣe tọ́ba náà bá kọ́ ọ̀làjú mọ́ṣáláṣí kí ló kàn mí kò sí nǹkan tó kàn mí but tí n bá ṣerú ẹ̀ àwọn fámìlì mi wá sọ pé ìgbà tó dórí tèmi nítorí mo jẹ́ kristẹni ni mo ṣe fún wọn ní mọ́ṣáláṣí tí mi ò tí mi ò kọ́ tí mi ò so ọ̀rọ̀ mẹ́ta yẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹrí tẹ̀bù yẹn ṣé bùn so ni ṣé èèyàn wá sọ fún mi pé mi ò ń ṣe ọmọ aláìjọbẹ̀rí ni mí at this time kí ó rárá affect mi <laughs> kò lè affect mi ọ̀nà <laughs> tí mo ní ó jù yẹn lọ at all nobody in this world again can define the honour God has given to me kò sí àbí kò sí nǹkan tí wọn lè jẹ lóògùn mọ̀ṣọ́ tó ju ṣọ̀hún lọ mo dẹ̀ ti jẹ́ ṣé èèyàn kan wá sọ fún mi pé èèyàn kan wá sọ fún mi pé ọmọ aláìjọbẹ̀ rí kò sí ìkòyé o lè define me kò sí kò lè kò lè kò lè define me mo ti lọ́lá kí. now ṣé wọ́n rí. mo ti lọ́lá kí tó dé. nǹkan tí mo fẹ́ ká gbọ́ gangan náà ni ibẹ̀ yẹn pé àwọn nǹkan mẹ́ta tí bàbá wa sọ ń kà wípé kí ìmọ̀mù make sure wípé wọ́n ṣe é kí ọ̀rọ̀ yẹn tó lè ní solution o mo ṣe sọ wípé ẹ má jà parọ́ tọra wa ìmọ̀ọ́mù tọ́lẹ̀ ò lè meet àwọn condition yẹn ẹ̀yin tẹ̀lé ń bú ọba sọ̀run láti ta ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ fà á o ẹ̀ nífẹ̀ẹ́ mọ́ gbogbo ẹ̀ tẹ̀ ń bú sọ̀run gbogbo pátá ẹ̀ nífẹ̀ẹ́ mọ́mù rárá ẹ̀ kàn ń dá wàhálà kún wàhálà sórí mọ́mù ni wàláì tàláì kí gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ sí bàbá sọ̀run gbọ́mọ̀ṣọ́ pé kó má bínú gbogbo apátápátá ẹ já máa bẹ̀ wọ́n pé kọ́ má bínú ọba lọ́ba ń jẹ́ ọba ba lóyè gbogbo bẹ́ẹ̀ ni ọba ba lóyè oṣù ba lóyè àjẹ́ ẹ ẹ dákun torí tọ́ lọ́hùn ẹ jẹ́ ká máa bẹ bàbá wa sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ pé kí bàbá má bínú gbogbo awọ́dá jẹ́ ká máa bẹ bàbá wa sọ̀rọ̀ and then again kí tó wá pé ọ̀rọ̀ títí mọ́mù ọ̀rọ̀ tí mọ́mù Ògbómọ̀ṣọ́ sọ lórí ọ̀rọ̀ ìtàwọn náà sọ ẹ nọ́mbà mi zero nine one three eight four zero three two seven six nọ́mbà mi yẹn ti sọnù o wọ́n ti jí fóònù mi wọ́n jí lánàá so ẹ jọ ẹni tó fẹ́ kàn sí mi nísìn new number mi nísìn tẹ́tí lè gẹ́tì mi ní zero nine zero two one nine seven five three two one màá pin yẹn sìn zero nine zero two one nine seven five three two one ẹ gbogbo ẹni tẹ́ bá ti ọ́dà àgbo lọ́wọ́ mi torí ọlọ́run ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí whatsapp pẹ̀lú nọ́mbà yìí lórí nọ́mbà yìí pẹ̀lú rìsíptì yín nítorí ọlọ́run gbogbo ẹni tẹ́ bá gbogbo ẹni gbogbo ẹni tẹ́ bá fẹ́ ọ́dà àgbo high blood pressure ni tó máa cure rẹ̀ pátápátá tẹ́ẹ̀ ní gbúrú ẹ̀ mọ́ tó lè jẹ́ permanent cure tá a ti ṣe fáwọn èèyàn wàláhìtàláì sunu bilẹ̀ lẹ́sìn láìláìláwà láwọn tí ò níye tí wọ́n dẹ̀ lò tó dúpẹ́ fọ́lọ́run ẹ mọ̀ pé ibi jogún àgùn lé ni kẹ́lẹ̀ kan fún àpò mo jogún ẹ̀ ń lé kò ń ṣeré mo ṣe máa fi ìwé hàn yìí ògbó yìí náà mọ̀ pé ìwé yìí àwọn bàbá yà jọ ni tó fẹ́ tó bá fẹ́ ṣàbòsí ló kù tó bá fẹ́ order fún àgbo high blood pressure order betis ọmọ ìyá mi tètè kàn sí agánbàrí o mẹ́sẹ̀jì mi lórí whatsapp lórí zero nine zero two one nine seven five three two one tó bá mẹ́sẹ̀jì ẹ pẹ̀lú nọ́mbà mi zero nine one three eight four zero three two seven six jọ block ẹ̀ máa má da má má reply o má da wọn lóhùn o fóònù náà wọ́n ti wọ́n ti jí fóònù náà hmm, wọ́n jí níjẹta bí wọ́n jí lánàá nínú nọ́mbà mi ni mo òun ni mo pè yẹn nínú nọ́mbà mi gọgọgọgọ òun ni mo pè yín sí yẹn ẹ so. afas in Yorùbá land. ẹ jẹ́ kí. good morning to everyone. ẹ jẹ́ n wá ìrùn bọ̀ mo fẹ́ wá ibi tí ìmọ̀mù ti sọ̀rọ̀ so gbogbo wa pátápátá ẹ dákun tó yọ lọ́hùn ẹ jẹ́ ká máa bá ká máa bá bàbá wa ìmọ̀mù kí a máa bá wọn bẹ̀bẹ̀ ká máa bá wọn bẹ̀bẹ̀ ni ẹ má jẹ́ ká dákun o tẹ máa sọ pé ẹ ń sọ̀rọ̀ sí odidi Ṣàngó Ògbómọ̀ṣọ́ ege ẹ má tẹ̀ra yẹ ẹ jẹ́ ká gbọ́kọ̀ tí ìmọ̀mù sọ. ẹ má sì fà àwọn àgbàlagbà ìlú ni mò ń dákọ fún yìnyín ẹjọ́ o ò sọ bẹ́ẹ̀ wọ́n á sọ fún wọn pé torí pé tẹ́ bá ti ẹni yẹn síta ẹ bá ti síta ẹ láǹfààní àti mú àwa ọ̀daràn méjì ìlú ò tiẹ̀ fi nísinmi mo lé mi ọ̀daràn ni mí ẹ kàn ara mọ́ mi báyìí ni ẹ sì fà mí fagbófinró ẹni tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì yẹn gangan gan ọ̀daràn ló ń nà ẹ mú un náà báyìí ẹ sì fàfagbọ fàfagbọ agbófinró oníkábíyèsí ẹni yẹn tí ẹ bá tì í síta ẹni yẹn wọ́n á pè lọ́daràn ayé máa máa fẹ́ sọ pé ní tí ò ti ọ̀daràn síta náà wọ́n á pè lórúkọ mi tí ọ̀dà orí bẹ́ẹ̀ kábíyèsí ẹ ràn wá lọ́wọ́ ẹ ti ẹni yẹn síta àfojú aṣebi hàn tọ́ apò láàfin jọ náà kábíyèsí ni kí n má wọrí àwọn àṣìṣe lórí ẹ̀ bí mo ṣe délé ilé ẹ̀ kò gbó lára mi dáadáa mo tó ìyá lóde pé ó ní ẹ sọ fún kábíyèsí mo pe prince samuel mọ́gàjì bọ́láńtà mo pe àwọn náà pé báyìí báyìí o ẹ bá ń sọ fún kábíyèsí kí wọ́n ti ẹni ẹ síta mo pe mọ́gàjì aburú má ẹ sọ fún kábíyèsí o kí wọ́n ti ẹni ẹ síta mo kí bàbá baálẹ̀ mọ̀sífà àwọn àgbàlagbà ìlú ni mo ń dákọ fún yìnyín ẹ bàbá kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta ó ní tí wọn bá ti síta ó bá di pé ẹ̀mí mi ò lè gbé mọ́ tí wọn ti síta táriwó dẹ̀ lọ social media ní gbogbo ìgbà pé fake document ni ó wà lọ́wọ́ mi àmì ìní dúró dijọ́ tí. Eh, tí security report máa sọ ní ọ́fíìsì wa pé àbí táwọn èèyàn competition sí ọ́fíìsì wa pé ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú yín rí yìí o ọ̀daràn ni tó bá rí bẹ́ẹ̀ nǹkan burúkú ni o wà mo wí wí wí wí wí wí tí mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀ ni mo fi sọ ọ́ síta. now èyí tí mo rí pé ó kọ̀ sí i àìgbọ́ra ẹni yé mọ́ láàrin èmi àti kábíyèsí nìyẹn mo sì tún fàsìkò yìí rọ bàbá wa kábíyèsí ẹni tí ó lóun bá mi forge document nìyẹn kí wọ́n tì í síta tẹ́nìyẹn bá jáde lénìí tó sọ pé òun lòun bá mi forge document tó wà lọ́wọ́ mi any of my document any ni mo sọ o mi sọ pé kan o torí pé mo gbọ́ èmi àti ọkọ̀ bàbá kábíyèsí ń sọ bẹ́ẹ̀ fún mi mo gbọ́ ni yóò wá kábíyèsí sọ pé kì í ṣe àwọn academic document ni ni wọ́n ń sọ pé àwọn program bro àwọn program broki ọ̀kan nínú àwọn tí mo fi hàn wọ́n níbi tí wọ́n kọ biography mi sí lẹ́ngbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù àdíàmù ní abẹ́kúta àdúgbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù òpóró akẹ́ àti sẹ́wùlì islam ilẹ̀ òpóró lábẹ́kúta tí wọ́n kọ sí wọ́n ní mọ̀ torí àwọn kábíyèsí sọ bẹ́ẹ̀ fi mi pé wọ́n ní àwọn àwọn irú àwọn nǹkan yẹn làwọn yẹn yẹn sọ pé àwọn bá mi forge ok wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní mi ìwé láwà ní àdíàpọ̀. ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn kí ni ẹ lòdì. wọn ní abẹ́kúta nìyẹn àdúgbò ìwé láwà ní ìmọ̀mù òpóró aké àti shehul islam lẹ̀ póró. abẹ́kúta nìyẹn àwọn tí wọ́n gbé fún mi ń bẹ láyé programu ọjọ́ náà ẹni tó bá fún tó bá lóun lòun fọ́ jẹ tó bá jẹ́ yẹn náà ni ah, tọ́ba lè púrùfù ẹ̀ kírímínà náà ni mí òtòrí ẹ̀ mo bẹ bàbá kábíyèsí mo tó ń fàsìkò yìí rọ̀ wọ́n ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my document òun lòun fọ́ọ̀jì ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni ẹ̀ síta ká mọ̀ now ìyẹn nìyẹn ṣe é rí ọ̀rọ̀ dídi ìmọ̀ọ́mù mi lógbòmọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ pé ìmáàmù sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní ìmáàmù torí pé mo emerge níbi screening ni ìgbà tí wọ́n yàn mí tán torí pé screening tá a ṣe gbangba láti ṣe gẹ́gbọ́gà yìí sọ lẹ́ǹkan àkọ́kọ́ ṣèkan nínú fámìlì ọ̀rọ̀ ọ̀tàn ìtàn náà lápá fúnra wa nínú ẹbí ńgbà tá a gbọ́ra wa yé tán ni wọ́n tó screen wa within the family sọ́ni tó bá sọ pé kì í ṣọmọlé ayélujára ó kàn ń wí tó wù mí torí pé in the first place tí mi ì bá kẹ́ ń ṣọmọlé ayélujára báwo ni wọ́n ṣe máa rán mi sí mi pé kí n wálé ṣé wọ́n hin mí ń títì ni ṣé mò ń lọ street ni wọ́n kàn sọ pé máa bọ̀ ọ̀rọ̀ bó ti yé ìtàn tó bá wu kálukú ló lè pa torí pé ẹni fẹ́ tún nǹkan ṣe àtẹni tó fẹ́ ba nǹkan jẹ́ kiri kan náà ni ó sọ now Abẹ́òkúta ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ Ọlọ́run sì ṣàánú mi gan-an wallahi alazim lọ́jọ́ orí mi wàlá ọlọ́run ṣàánú mi torí pé ọlọ́run nìkan ló ní nǹkan tán o ṣùgbọ́n mi rò pé kinní kan ń bẹ téèyàn lè sọ pé òun ń fẹ́ láyé níwọ̀n bá tí ó ń tẹ́ mi lọ́rùn tọ́lọ́ ṣe fún mi o mi rò pé kinní kan wà tí mi tí ì ní nígbà tí mo wà lábẹ́kúta alhamdulilayi rabbil alamin kò sí ní téèyàn fẹ́ jẹ́ tó bá ti kéwú tán ní tó lágbára jù tó lè jẹ́ náà ni kò jẹ́ ni mọ́mú ó ti jẹ́ ìmáàmù lábẹ́kúta ìmáàmù òlu ni mí lábẹ́kúta ọlọ́run kan fi ṣe sàárà fún mi ni torí pé kì í ṣe pé mo mẹ́rí ìtì ẹ̀ gẹ́gẹ́ bíi pé mi ìtì ẹ̀ yìí sọmọ abẹ́kúta and that was that was the first thing tí mo sọ fún bàbá ìmáàmù ẹ̀gbá bàbá ìmáàmù ẹ̀gbá tèmi sì ń bẹ láyé wọ́n wà lórí láti bí ẹ̀gbáǹgbà náà nígbà tí wọ́n rán ni sí mi nípòró pé kí n wá mo sì dé wọ́n ní afẹ́fẹ́ oyè méjì kan dá ẹ lọ́lá a fẹ́ fún ẹ ní mọ́mú òpóró aké a sì fẹ́ fún ẹ ní ṣẹ́kùl islam gbogbo ilẹ̀ ìpóró à wọ́n ní bàbá mẹ́ẹ̀ kì í ṣe ọmọ abẹ́kúta bàbá mọ́mú ìgbà ń bẹ láyé bí wọ́n ọmọ ògbómọ̀ṣọ́ ni mí nǹkan méjèèjì ńlá lábẹ́ dákọ̀ yìí àwọn ọmọ ìlú ni wọ́n máa ń ní bàbá sì sọ́njọ́ náà pé ṣáà sọ pé àmọ́ ni àmọ́ àfi da ẹ lọ́la ni bàbá ìmọ̀mọ́ ìgbà ń bẹ láyé wọ́n wà lólórí wọ́n wà ní wọ́n wà lólórí láti bí níta kọ́kọ́ àwọn ìmọ̀mù ẹ̀gbá níta kejì ìgbà tí mo fi jẹ ìmọ̀mù àdíàm ìyẹn náà dá wàhálà alẹ̀ tí mo fẹ́ jẹ ìmọ̀mù àdíàm ńgbà yẹn àwọn tí wọ́n jọmọ bíbí ẹ̀gbá sọ pé rárá o ẹ gbọ́dọ̀ gbé oyè wa fún aráàta bàbá ìmọ̀mù ẹ̀gbá tèmi wà lólórí láti bí ńgbà yẹn bàbá wọ ọ̀run solú ni ìmọ̀mù ẹ̀gbá ńgbà náà bàbá wa ẹ fi ilẹ̀ o kọ́ ọba béèrè pọ̀ ọmọ ọbúlé sọ pé ọmọ ọba ń gbọ́dá wà ó mo sì gbé láwà nìyẹn kí bàbá ìmọ̀mù ẹ̀gbà tèmi nígbà tí wọ́n di ìmọ̀mù ẹ̀gbà kan tó wá fún mi ní ìmọ̀mù kóró akẹ́ àti ṣèṣìlá mo sọ bẹ́ẹ̀ fún wọn pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí náà tó bá ṣe yí pé kákọ́ mọ́ ń kéwú ọmọ nǹkan mọ́ ń kéwú mo ní ilé kéwú tí ì ṣe ilé kéwú abẹ́ ilé classrooms tọ́lọ́ nǹkan fún mi tá a kàn ń pàànù mọ́sálásí tọ́lọ̀ nǹkan fún mi fún ara mi tí mi ìgbà donation kọ́ mọ́sálásí rí láyé tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi ì sì gba donation rí láyé fi kọ́ ó wà lábẹ́kúta ń bẹ̀ ọlọ́run ti kọ́lé fún mi kí n tó kúrò lábẹ́kúta mò ń lo mọ́tò àwọn ìyàwó mi méjèèjì ń lò tó kì í ṣe pé bóyá nítorí pé kò rí kinní kan rí àbí nǹkan mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ mò ń ṣiṣẹ́ pẹ̀lú civil defence nígbà náà lọ́hùn deputy superintendent of corps ni mí ní civil defence ẹni bá ti dé ránkì yẹn ó lè di dp ọlọ́pàá ta ni mo sì wá ń bẹ̀ ń sin ni àwọn colleagues mi tá a jọ wá ń bẹ̀ ń gbà yẹn àwọn tí wọ́n ti di chief superintendent wà ẹlòmíì tó ti di assistant commandant wà nísìnyí so torí ẹ̀ kì í ṣe pé bóyá kíní kan ni mò ń wá tá a fi sọ pé bóyá torí pé kò rí kinní kan rí àbí nǹkan kan rí wọ́n rán mi sí mi ni mo sì wá mo sì dé a dẹ̀ contest nínú ilé a pàtàn fúnra wa ọ̀rọ̀ yíra wa wọ́n screen mi nínú ilé àwọn tí wọ́n jọ screen wa nínú ilé wọ́n wá wò pé yẹn bóyá wọ́n ṣèrú fáwọn ní muslim community ni wọ́n fi set up independent panel inú mọ́ṣáláṣí wa iná ti ṣe èmi ò ṣerú tájú ìyẹn rí láyé ni wọ́n máa ṣe ń tábì fún yàn ní gbangba bá a ṣe jókòó ìní gbogbo ayé péjọ náà wọ́n sì ń bí wa ní ìbéèrè a sì ń dáhùn èmi ẹni tí wọ́n fi ṣe ìmọ̀mọ́ àfin àfa Habib àti um, àfa Miftahudeen àwa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n spin jọ náà nìyẹn skrini yẹn ni mo ti emerge gẹ́gẹ́ bí ìmọ̀ ni mo fi sọ pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló yàn mí ní ìmọ̀ lẹ́yìn tí ó tẹ́ wọn lọ́rùn tán ni wọ́n mú mi lọ wájú kábíyèsí tó ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ṣe rí um, èyí tí wọ́n wá ń sọ pé bóyá mò ń sọ̀rọ̀ àbùkù sọ́ba nǹkan kan mi ìfẹ́ rántí àwọn kìnìún mọ́ ọ̀rọ̀ wà kìnìún. Bọ̀dúmọ̀. Bọ̀dúmọ̀ fẹ́lẹ́ bọ̀ ok ẹ̀mí ẹ̀mí ò ṣe bíìgì tí ó ok now now now now mi gbogbo ẹ̀ ló wà online gbogbo ẹ̀ pátá jimoh tí mo kí kọjá yìí òun ló di one hundred and fifty one utuba tí mo ti ṣe gbogbo ẹ wà lórí youtube ó wà lórí facebook ó dẹ̀ wà ní ó wà ní telegram ó wà ní a lè ráwọn links yẹn míì ní instagram ó wà ní a lè ráwọn míì ní twitter so ibi tí wọ́n bá ti rí ń bẹ̀ pé mo búyàn kan mo jáde èmi ò bú ẹnì kankan mo ṣe rútúbà mi ní mo ṣe wáàsí mi ni gbogbo wáàsí mi tí mo dẹ̀ ṣe pátá wọ́n ń koléètì yẹn lọ́wọ́ ká lè mọ iye ẹ̀ mi ì tí ì mọ ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pátá kò sí wáàsí mi kan tí mo ṣe látìgbà tí mo ti di imam tí ò sí ní YouTube tí ò sí ní Facebook èyí tó bá gé èébú ń bẹ̀ ọmọ jáde àìfi rútúbà búyàn à ń ṣe wáàsí ni ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ọmọ ìgbọ́ ẹni kankan pẹ̀lú túbà mi. now league of mormon alpha èèyàn ni mo pe league of mormon alpha ní ẹlẹ́bọ ó kàn ra ọ̀rọ̀ yẹn ni ó pé yóò wò pé kò sí tó ń lè sọ tó ń lè fi wín ní àti yín torí pé ó mọ̀ pé ẹ̀yìn league of mormon alpha lẹ́wà lọ lẹ́ẹ̀dókòó ló fi sọ pé wọ́n pè yín lẹ́lẹ́bọ kí ló lè bá a bí yín lójú wíbẹ̀ ẹ̀yin ẹ̀kan bí léèrè ni pé ó mú fídíò kéèpù ẹ̀ wá ibi tí mo ti sọ pé League of Mormon Alpha o ẹlẹ́bọ nìyí tẹ́nìyẹn ò bá ti rí nǹkan yẹn present ẹ gbà pé tẹ́ ẹ bá fẹ́ tó láyìn àwọn onírọ́ ẹ fi ṣe nà kí ìbò mọ̀. lẹ́yìn náà ó ní ẹ̀yìn èmi lèmi ò bá League of Mormon Alpha ṣe yes tó bá jóbìnrin ló sọ nà kí ìbà onírọ́ lòun náà gbọ́dọ̀ jẹ́ tó bá jọkùnrin ni ó gbọ́dọ̀ jẹ́ náà kí ibùdó àrùn táwọn onírun ìdí ni pé èmi tí ń ṣe léjọ fún màná alfa èyí tó di ìmáàmù lÓgbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa ìmáàmù Ẹ̀gbá ni mo ti ń ṣe léjọ fún màná alfa. ẹ jẹ́ ká dúró ń bí tó bá di ìgbà míì ọ̀la lágbára ọlọ́run a kọ̀ntínú láti ibi tí láti stop yẹn but gbogbo àwọn mùsùlùmí àti ìmáàmù bàbá wa Imam Dr. Toliat ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bẹ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé kó má bínú ẹ já máa bẹ̀ wọ́n kò sí kọta fẹ́ ṣe kọjá pé ká máa bẹ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé kó má bínú kò sí ta lè ṣe kọjá pé ká máa bẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bàbá wa torí pé kí ni kọ̀díṣà tí wọ́n fún mọ́mọ́ lè mí tiẹ̀ o ká má parọ́ tó ra wa o ilé ayé láyò lè fún mọ́mọ́ ní clearance o wàláì àfi tó yanjú ẹ̀ pátápátá délẹ̀ so ẹ jọ bàbá wa sọ gbọmọ sọ ọlọ́wà jẹ pẹ́ fún wa ẹ dákun ẹ má bínú bàbá wa bàbá wa sọ gbọmọ sọ ẹ má ẹ má bínú ẹ dákun gbogbo ẹ wèrè tẹ́ ń bú sọ gbọmọ sọ yẹn ẹ jẹ́ kó rí yín pé o ẹ má bú sọ gbọmọ sọ o ẹ jẹ́ kó rí yín pé o tẹ̀sí lọ́ọ́ ṣe làákà yìí ẹ jẹ́ kó rí yín pé kẹsì lọ́ọ́ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ wa tọ̀ ẹ̀yin yẹn má gbàgbé nọ́mbà mi wọ́n ti jí wọ́n jí fóònù mi pẹ̀lú nọ́mbà mi tó parí ní seventy six wọ́n ti jí lọ nọ́mbà mi zero nine one three eight four zero three two seven six wọ́n ti jí lọ tẹ́nibọ̀dì bá fi mẹ́sẹ̀gì ẹ̀ má dá lóhùn o ẹ̀hẹ́ tó bá fẹ́ kàn sí mi this is my new whatsapp number new whatsapp number mi òun ni zero nine zero two one nine seven five three two one zero nine zero two one nine seven five three two one ẹ̀yin tẹ́ bá ti ọwọ́ àgbo lọ́wọ́ mi ẹ dákun ẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp yìí ẹ dákun tó yọ lọ́n ẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp yìí pẹ̀lú receipt yín ẹ dákun wọ́n ṣe jí lánàá náà ni ẹ̀yin tẹ́ ọ̀dà àgbo lọ́wọ́ mi ẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp pẹ̀lú receipt yìí pẹ̀lú receipt yín lórí nọ́mbà yìí zero nine zero two one nine seven five three two one ẹ dákun torí tọ́ lọ́hùn ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ọ̀dà àgbo náà ẹ kàn sí Yahya Gambari lórí nọ́mbà yìí lórí zero nine zero two one nine seven five three two one àgbo tó máa cure high blood pressure pátápátá tí ó cure diabetes pátápátá tó dẹ̀ jẹ́ hundred percent sure hundred percent confirm no doubting láti ṣe fáwọn ìdàdà tí wọ́n lò tí ò sí èméjì tó dẹ̀ jẹ́ permanent cure tó ní gbúrú ẹ̀ mọ́ láyé ẹlẹ́mìí máa sọ pé kò sí cure fún bp ọmọ ìyá mi cure wà o torí pé kí ni ó ní bí àwọn bàbá wa ṣe ń treat ẹ̀ kó tó di pé àwọn òyìnbó dé gbogbo ẹ̀ pátá ló kún bí tí ìyá arábàárí jogún ẹ lè confam pé mo jogún ẹ̀ kì í ṣe eré mo ṣe máa ń fi hàn yín ẹni tẹ́ bá rí ìwé ìlọ́wọ́ ẹ̀ ó jogún ẹ̀ ni o tẹ́ bá fi rí ìwé lọ́wọ́ anybody ojogún ẹ̀ ni wálé tó pálí àgbo ló kún bẹ́ẹ̀ ṣáṣá ní àgbo tẹ́ ẹ̀ wá débẹ̀ tẹ́ ẹ̀ ní ṣe kí ni tẹ́ ẹ̀ ní bá hmm. tẹ́ bá rí téèyàn hundred kú lónìí lọ́sípítù wàhálà fifty percent ó ní ó ní high blood pressure ẹ dákun tó yọ lọ́hùn ẹni tẹ́ bá ní bp ẹ ti ẹ ti kàn sí àgàbà yìí kẹ́ tẹ ọ́dà wàgbọ́dì ẹni tẹ́ bá ní tí diabetes ń dà yín láàmú infection kan ni ìwọ tí kò ọmọkùnrin kéré tètè kàn sí Agambari o ẹ dákun ní whatsapp number mi zero nine zero two one láti mi Alhaji Wasiu Ayinde ẹ̀ka lẹ́sà ní number mi ní whatsapp number mi zero nine zero two one nine seven five three two one bàbá wa sọ wọn Ògbómọ̀ṣọ́ ẹ dákun torí tọ lọ. wọ́n ti rí ohun tí a mú wá fún wa lénìí